ẹ̀kálẹ́ ẹ̀kọ́ àtòwúrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún ilé èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ fífún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira lórí ètò ìnáwó nípa àtúnṣe ìwé òfin ẹlẹ́ẹ̀kẹrin àti ìkarùn yóò gba àtúnṣe ńlá láàyè ní orílẹ̀-èdè nàìjíríà láti tún fi ìdí èyí múlẹ̀ ìpàdé ọjọ́ kan yóò wáyé fún àwọn abẹnugan àti akọ̀wé ilé aṣòfin lórí àtúnṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ àti àwọn ọ̀rọ̀ tó ń jẹyọ láti àwọn ìpínlẹ̀ akọ̀ròyìn wa Joshua Ogunjide ló jábọ̀ ìròyìn náà olórí àjọ àwọn ẹgbẹ́ òṣèlú orílẹ̀-èdè IPAC ti buwọ́lu àdéhùn òye òye pẹ̀lú ìwé ìwádìí àti ìgbógunti ìwà ìjìbìtì orílẹ̀-èdè akọ̀ròyìn wa Timothy Yusuf jábọ̀ ìròyìn wípé èyí wáyé láti mú kí ìjọba tiwantiwa orílẹ̀-èdè náà jinlẹ̀ sí i nípa ṣíṣe àyẹ̀wò àwọn ìwé ẹ̀rí tí àwọn tó fẹ́ dipò fún ọ́fíìsì ìjọba bá fi sílẹ̀. aṣojú ilé-iṣẹ́ tó ń rí sí àlàáfíà àti ìmúṣọ̀kanba ilẹ̀ áfíríkà pan lórílẹ̀‐èdè nàìjíríà lórílẹ̀‐èdè áfíríkà ti wà ní orílẹ̀‐èdè nàìjíríà láti mọ̀ nípa ìlànà ti ilé-iṣẹ́ nàìjíríà àti bí ó ṣe ń ṣe ní ìbámu pẹ̀lú àpéjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àti ètò àjíjìde rẹ̀ ní ọdún 2030 akọ̀ròyìn wa Charles Alpha lóníròyìn tó ṣàtòjọ ìròyìn tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ olùdarí àgbà fún àjọ tó ń rí sí ìfòfinde ìfọmọ ènìyàn ṣòwò ẹrú ìyẹn naptip arábìnrin Binta Lami Adamu Bello ti ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ tó múnádóko àti ìgbófinró gbogbo ohun èlò orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìlànà gbígbógun ti òwò ẹrú lórílẹ̀‐èdè nàìjíríà ní ìbámu pẹ̀lú ètò sísọ ìrètí orílẹ̀‐èdè nàìjíríà jì tí ààrẹ bọ́lá ahmed tinubu ń fojoojúmọ́ ayé fún rere ó ní àwọn ètò yóò túbọ̀ múnádóko tí wọ́n yóò sì gbìyànjú pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ náà láti fún wọn ní ìwúrí láti ṣiṣẹ́ takuntakun kí àwọn ọmọ orílẹ̀-èdè náà lè ní ìgbẹ́kẹ̀lé nínú àjọ náà olùdarí àgbà àjọ naptip náà ti ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ obìnrin ètò ìlera àti ìrìn àjò ó tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí àjọ napep àti iléeṣẹ́ ìṣúná àti àwọn iléeṣẹ́ òmíràn arábìnrin Binta Alami Adamu Bello jẹ́ olùdarí àgbà ẹlẹ́ẹ̀kẹjọ àjọ naptip tó sì gba ipò lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Fatima Waziri Azi nínú àṣà àjọ tó ń gbógun ti oògùn olóró nípa ṣíṣe àtìlẹ́yìn àti gbígbóríyìn fún iṣẹ́ takuntakun àjọ náà wọ́n ti ṣe ìgbéga fún àwọn òṣìṣẹ́ orí omi mẹ́jọ nínú àjọ náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nídìí iṣẹ́ wọn akọ̀ròyìn wa Daniel Adéríyè ni oníròyìn tí ó bá ń wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò orúkọ tèmi ó dàárọ̀. thank you is a communicable disease that could be contacted through consuming food or water contaminated with the bacterium Vibrio cholerae. Foods and drinks sold by street vendors, consumption of exposed fruits, vegetables without adequate washing, indiscriminate dumping of refuse, and many others with some of the following symptoms. Indiscriminate defecation in and around the premises if you want defecate, uh, flies will visit, house fly will visit the defecation, and it will take that bacteria. Then, if you, the fly visits the food, exposed food, the person can have cholera. And if you drink contaminated water, you can have cholera. Cholera is a deadly Bible says, Seek ye first the kingdom of God and his righteousness. The rest shall be added unto it. This is what our program, the Lord's message, anchored by his servant, Odudu Adeye. We should be coming to a film player on this channel this Saturday, starting from 6 p.m. to 6.30 p.m. The spirit-filled program, the Lord's message, is packed with God's blessing, deliverance, upliftment, breakthrough, salvation, and faithful life to enjoy all God's benefit. Join us on the program, The Lord's Message, on NTA Ijebode. You are blessed. Consumption of exposed fruits, vegetables without adequate washing, indiscriminate dumping of refuse, and many others.